fún ọ. àwa ló máa ta pẹ́tẹ́ wọnú omi ọmọge ìdèlè wọnú ó sàyà ìsọ̀yà ọ̀rẹ́ wa ní bàrà tí ó mi kò sí nǹkan sí wa lẹ́nu àwa lọ́mọ òkúta mẹ́ta fẹ́ gbogbo ọ̀kan sèmi dàbọ̀ dàbọ̀ ọ̀kan ni máa rọra máa rọra ọ̀kan yòókù nígbà tó mọ̀ bò mọ̀ ẹ́ kí ló dé bò mọ̀ ẹ́ sí ọmọ òpópó sára gbàgede kò ó sùn ọ̀ láì lásìkò nítorí bẹ́ẹ̀ ọmọ òpó bẹ́ẹ̀ rẹ lọ ẹ ṣe bímọ méjì nígbòho bẹ́sùn bá bímọ méjì nígbòho áfíkan fọkùn sí áfíkan ló kù kọsọ̀yà ámúyà rẹ̀ tí ọlọ́rọ̀ ọgbọ́n ọgbẹ́ wáyé wàràmùdé ọmọ onílẹ̀ ọ̀la ló bá wà jẹjẹ òyì wọ́n sọ ṣègéṣègé wọ́n láwọn onílù mi kò sí àwọn onílù sí àwọn ẹ̀sìn gbogbo wọn sáré bomi kò sí gbogbo wọn ni wọ́n sáré bomi kò yàwó ẹ̀sẹ̀ nígbà ẹgbà ọmọ ẹni tí ọmọ ẹni ọmọ ọ̀tàn tí ọmọ ẹni tí ọmọ ẹni tí ọmọ ẹni tí ọmọ ìgbà tí mo múnú sọgbọ́n tí mo mú kùnrin sì mọ̀ràn àjèjì tọ́ba tí lójú méjì bí ọbẹ̀ kàgbàrí ta ni ó jẹ́ kírun wọn bá wa múlẹ̀ nígbò àwọn gangan ni kí wọ́n rọ́kọ́ kí dáná àròkárò ti dọ̀bẹ̀ nù kírun wọn múlẹ̀ níyìn wọn nílẹ̀ bàbá wọn ni bírun wọn múlẹ̀ lọ́hùn wọn nílẹ̀ bàbá wọn nílẹ̀ gbogbo ní kíkí ọ̀rọ̀ kábíyèsí. Ṣàgámù sẹlẹpẹ ni àbí akárìgbò ẹ ṣe ẹgbọ ẹgbọ ẹgbọ láyé lẹ́nu ọ̀sà ọ̀sà ló ní láyé lẹ́nu ọ̀sà ọ̀sà ló ní ẹjọ ẹjọ ẹjọ ẹ ti rí afọ́tò ìyá fọ́tò àbí ẹ ti rí yóò sàbáyì ẹ ti rí bàbá báyìí ẹ ti rí ọmọ ẹ ti rí ọmọ báyìí ẹ ti rí aláàjì mú báyìí aláàjì mú báyìí. gbogbo ilé wa rèé wa bàbá wa Làmídì tó bá jókòó ní yes and this is where my my forefather rule your empire <laughs> adúgbò ọ̀nà lọ adúgbò ètò eh, ọ̀tá ọ̀sẹ̀ lórí ètò ọ̀sẹ̀ lórí. ó ti tó fi ètò ọ̀tá ọ̀sẹ̀ lórí Sunday inú mi kú nígbà tá a pàdé báyìí lọ́wọ́ bí.

wọ́n wá ń sọ fún bàbá pé kí bàbá wá ń sọ fún yín pé káwọn káwọn ọdún ọ̀sẹ̀ pàdé túbọ̀ náà lọ́rùn. bàbá adáwọ̀ ni kò sí pọ́blẹ́mù ní wọ́n máa bọ̀ ṣùgbọ́n àfihàn ọ̀rẹ́ làwọn ó ti pàdé àwa láyé pàápàá dúró ìtumọ̀ yẹn níbi tí ọ̀yọ́ pé nínú àwọn ọ̀sán ní bátúfì ìlú ọ̀rẹ́ ayé là ń jẹ́ lọ́dọ̀ àìdágún àyíkẹ́kùn lọ́yọ̀ọ́ àyè ọlọ́ọ̀bà làwọn àgbà.